adáwọ̀pọ̀ fún ọlọ́wọ́ bá atọ̀rọ̀ ìkẹ́gẹ́ fún anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́wọ́ bá tí ó tó kádàrá inú ọlá inú àánú rẹ̀ tí ó tún ní ká mọ́ pàdé lórí ètò ní ètò wa ètò alìhídáyà ilé tí ó ń dé sí etí gbọ̀nyí látòrí ìkànnì àdàbà 80.9 FM tó kalẹ̀ sí ìlú ìlaramọ̀kín ní Àkúrẹ́ olóyìnbọ̀kùn èmi ọmọ yáyín àbúrẹ́mọ̀nà làásálí ló tó fi ń tẹ̀síwájú báyìí lórí ètò yìí ètò ọ̀hún àbẹ̀lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala ilé ìta tí ń láti ìwáṣẹ̀ kọ́lọ̀n kójọ kó bà kó fi sínú mizan àfàná ti wà àti àwa tí a rí àti àwa tí a gbọ́ láyé níkọ̀rọ̀ sàárè ọlọ́njẹ́ wúlò fún wa gbangba alikiyama ọlọ́njẹ́ kúkú lò fún wa èyí olùgbọ́ nínú iná à ń bára wa sọ̀rọ̀ nípa ìpẹ̀ àti ìhà tí Islam tó kọ sí ìpẹ̀ àti pé kí làwọn ìpẹ̀ tí ó wà eléyìí tí ó rinlẹ̀ inú ẹ̀sìn Islam nítẹ̀síwájú a ti ṣàlàyé àwọn ìpè àdáyẹrí bákan náà a ti ṣàlàyé díẹ̀ nínú àwọn ìpè gbogbogbò eléyìí tí a ṣàlàyé pé Ọlọ́run subhanahu wa ta'ala ó fi àwọn ìpè àdáyẹrí kan ó fi jíìn sí anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ṣùgbọ́n lẹ́yìn náà a tún ṣàlàyé fún wa wípé àwọn ìpẹ́jú gbogbo náà tún wà eléyìí tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tí ó sọ ọ̀rọ̀ ẹ̀fẹ́ rẹ̀ fún ẹlẹ́yọ ọ̀fọ́kà nínú àwọn olùgbàgbọ́ òdodo nínú àwọn ẹ̀rí eléyìí tó ṣe wípé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó fi rinlẹ̀ àṣàfáà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní mọ́ńdálẹ́bí yashfa'u indahu illa bi kò sí ẹnikẹ́ni tí ó lè ṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àti pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba subhanahu wa ta'ala tó túmọ̀ sí pé ìpẹ̀ ṣíṣe ní sàkání ọlọ́run ọba subhanahu wa ta'ala ó bùkátà kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó yọ́nú sí ẹni tí ó fẹ́ ṣe ìpẹ̀ fún yàn bákan náà kí ó sì tún yọ́nú sí ẹni tí wọ́n fẹ́ ṣe ìpẹ̀ fún eléyìí òun náà ni ní tí ó wà ní ìbámu sí àlàyé tí ọlọ́run ọba àlékẹ́lá tó sọ nínú Al-Qur'an bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún sọ ní ọ̀rọ̀ rẹ̀ ní pé wàká mi ń mọ́là kí n fi samawati látọ́gbìn ṣàfáàtù ń ṣe án ilá mi ń bá di ayé azánà lọ́wù liman yasha wa yarda ọlọ́run ọba subhanahu wa ta'ala jẹ́ sọ fún sọ́ọ̀tù najmi aya twenty six ọlọ́run ni wàká mi ń mọ́là kí mélòó mélòó nínú àwọn màláìkà fi samawati tó yẹ kí wọ́n ń bẹ ní sánmọ̀ látúgbìn ṣàfà àtúnṣeà tó yẹ pé ìpẹ́ wọn fún ẹnikẹ́ni kò lè ṣàǹfààní ìlàmí ń bá di ayé yàṣá wọ̀ yẹ́rùbọ̀ àyàfi kó jẹ́ wípé lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá yọ̀ǹda fún ẹni tó bá fẹ́ yálà nínú àwọn màláìkà ni o yálà nínú àwọn mòmìnì ni o eléyìí òun náà ni ààyè tí ó rọ̀ mọ́ gbígba ìpẹ̀ àti ṣíṣe ìpẹ̀ fún ẹnikẹ́ni tàbí láti ọ̀dọ̀ ẹnikẹ́ni alákọ̀ọ́kọ́ a gbọ́dọ̀ rí pé al-izun nàlá ọlọ́run ọba àlékọ́lá ó gbọ́dọ̀ fún onítọ̀hún ní yọ̀ǹda bákan náà rìdọ́ọ̀hún anishafi walmashfu ẹ̀rí rìdọ́ọ̀hún anishafi walmashfu òun náà ni kí ìyọnú kó wà fún ẹni tí ó fẹ́ gba ìpẹ̀ ẹni tí ó fẹ́ báyẹ̀ sípẹ̀ kọ́lọ́run ọba àlékọ́lá kó yọnú sí walmashfu làwù bákan náà àti ẹni tí wọ́n fẹ́ ṣe ìfẹ́ rẹ̀ ọlọ́run ọba àlékọ́lá ó gbúdọ̀ ṣe pinnu ó gbúdọ̀ ẹnu sí i wọ̀nyẹ́rú bá ẹ ọlọ́run ọba sọ̀rọ̀ àtọ́lá olùwàlá ẹ̀ṣùpá ọ̀nà ilá limọ́nì rìtàdọ̀ ẹnì kankan ìsílẹ̀ ti pẹ̀ fún ẹnikẹ́ni eléwà nusratul anbiya àyàfi fún ẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó bá yọ́nú sí tí ó sì fún ní ìyọ̀ǹda eléyìí ló fà á tó jẹ́ pé lábúdà min iznihi ta'ala ọ̀rọ̀ yẹn ni kó jẹ́ pé tá a bá fẹ́ ṣìpẹ̀ fún yàn ọlọ́run ọba subhanahu wa ta'ala olóbùdọ̀ fún yàn ní yọ̀ǹda láti ṣìpẹ̀ wàlúdọ́ọ̀rù alìṣàfì wàlímọ́ṣù lábẹ́ wípé ọlọ́run ọba àlékọ́lá ó ń yọ́nú sí ẹni tí ó fẹ́ báyàn ṣìpẹ̀ bákan náà wàlímọ̀ṣù làwù ọlọ́run ọba subhanahu wa ó sì tún ó nìkan ó ní ìkápá ní ìyọ̀ǹda ṣíṣìpẹ̀ fún pẹ̀lú wípé kí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala ó yọ́nú sí onítọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún sọ fún wa nínú suratu sábà àyà twenty two ọlọ́run ní kúlídìí alladhina za'amtum min dunillahi la yamlikuna mithqala dharratin fi samawati wala fil ard ọlọ́run ní tó bá gbẹ̀gbẹ̀rẹ̀ àlùkìyàmọ̀ òun máa sọ fún àwọn tí wọ́n ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn tí wọ́n ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba àlékọ́lá subhanahu wa ta'ala pé irú olèdí náà zamtum min dunillah ó yá ẹ pé àwọn èèyàn tí ẹ lérò wípé wọ́n lè tán bùkátà yín ẹ pé àwọn tí ẹ lọ papọ̀ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ẹ lérò pé wọ́n lè tán sòrò yín àbí wọ́n lè bá yín bí abùkátà kan àbí wọ́n lè sọ yín kalẹ̀ kúrò níbi wàhálà kan wọ́n lè gbé àjàgà kan kúrò lọ́rùn fún yín láyé mi kúnlẹ̀ mi kọ́lá dára sí fi samawati wala fil ard ọlọ́run bá ní gbogbo àwọn tí ẹ̀ ń képe yìí wọ́n hàn ní agbára ayé pìnì ní sánmọ̀ àti nílẹ̀ ìyí tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó bá fẹ́ òun náà ní kíni òun náà ní yóò ṣe eléyìí tí ọlọ́run bá àlefẹ́lá tí ò bá ti fẹ́ kó ṣe kò sí ẹnikẹ́ni tó lè jẹ́ kí nǹkan náà kó jẹ́ ṣíṣe kódà kí gbogbo ayé sọ wípé ah, àwọn fẹ́ kí nǹkan wọ̀nyí kó rí bẹ́ẹ̀ tí ò bá ti sínú ìyọnu ọlọ́run ọba subhanahu wa wípé nǹkan wọ̀nyí yóò rí bẹ́ẹ̀ kò sí ẹnikẹ́ni tí ó lè ṣe kí ni o tí ó lè mú gbogbo nǹkan tí kò bá sí nínú ìfẹ́ tí ọlọ́ọ̀bà àlékọ́lá láti ṣe kò sẹ́nì tó lè mú nǹkan òun ṣe eléyìí òun náà ni àwọn nǹkan tí a gbọ́dọ̀ jẹ́ kí ó yé wa nítorí pé ìmọ̀ ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó kórìíra bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò pa òun àti ẹbọ rẹ̀ yẹn yóò pa á tì ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú ẹgbà wa hadisi àfáwà muslim eléyìí tí a máa ń pè ní hadisul qudsi ó ní ana adina shuraka èmi ni ẹni tí ó fi ọ̀rọ̀ jù kúrò níbi tí wọ́n pa nǹkan pọ̀ mọ́ èmi ọlọ́run ọba nínú ìjọsìn ó ní amala ẹnikẹ́ni tó bá ṣe èyíkéyìí nínú iṣẹ́ kan aṣọ́rọ̀kọ̀ mọ́ yìí fi èrè iṣẹ́ yẹn náà ó wá lọ wá ẹlòmíì pẹ̀lú ọlọ́run ọba nínú iṣẹ́ náà tàràtùhó wà ṣíríkàwò ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ni òun pàátì bákan náà òun ti pa in tó lọ wá ní orogún pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba àlékọ́lá yóò pàátì papọ̀ pẹ̀lú ẹ̀. àfàtẹ̀síwájú oníkọ́lá abul abbas nafallahu amma siwahu kullama yata'allaqu bihi almushrikun fanafa an yakuna li ghayrihi mulkun aw minhu aw yakuna awlan lillahi wọ́n ní àfa abúlé abbas kọ́lọ̀ kó bá wọn sí wọ́n ní nasallahu amma siwahu kulla ma yata'allaqu bihi minal mushrikin ọlọ́run ọba subhanahu wa ta'ala ó nà díẹ̀ ti gbogbo nǹkan pátápátá yàtọ̀ sí òun nìkan gbogbo nǹkan tí wọ́n bá lè kọ̀nẹ́ẹ̀tì pẹ̀lú ìwà ọlọ́run ọba àlékọ́lá bá wá orogún tàbí pípa nǹkan pọ̀ mọ́ nínú ìjọsìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó nà díẹ̀ ti wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí agbára kankan fún wọn kódà àwọn ò ní ìpín kankan nínú gbogbo ohun tí ọlọ́run ọba àlekọ́lá ń ṣe níṣẹ́ tàbí kí wọ́n tiẹ̀ jẹ́ olùrànlọ́wọ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala wàláyàbùkọ ilà ṣàfáà wọ́n ní kò sí nǹkan mi tó wá kù tí wọ́n fi lè gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ilà ṣàfáà àfi ní ọ̀nà ìpẹ́ yìí fàbáyánà anna ala àtàǹfààwò ilà àmàn adìn láhùrọ̀bù bákan náà àfa abdulabasi tó ṣàlàyé pé ìpẹ́ tá a wá ń sọ yìí náà kò ní wọlé kò dẹ̀ ní workout ilá limon adinalahu rob àyàfi fún ẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá yọ̀ǹda fún kama kọ́ọ̀l ẹgbẹ́ bá ọlọ́run ọba àlékọ́lá bó sọ fún ọlọ́ sọ́tún àyà 28 ọlọ́run ọba ní wàlá yashfa'una ilá limon irtada wọ́n ní wọ́n sì lè ṣèpẹ̀ kankan wọ́n lè ṣèpẹ̀ fún ẹnikẹ́ni ilá limon irtada àfi fún ẹni tí ọlọ́run ọba àlékọ́lá tí ó bá yọnu sí eléyìí òun náà nìkan tí ní ìtẹ̀síwájú ó anábùwà salasala anahu ya ti fàyẹ́ jùdó lè rọ̀ bìhì nígbà tá a bá ti lọ tá a ti bọ̀ tá a lọ sọ́tún tá a lọ sósì tá a rí ọ̀nà àbáyọ alayhi wa alihi wa sallam anábìwá salasala wa fàyẹ́ jùdó lè rọ̀ ànábì wà wọlé yóò forí kanlẹ̀ fún ọlọ́run wa yahmaduhu bákan náà yóò ṣe kí ni o yóò sì yin ọlọ́run yóò kí ọlọ́run ní mẹ́sàn-án mẹ́wàá kàmọ́ ìwà àlùhù ẹgẹ́ bó ṣe tọ́ sí ọlọ́run ọba láyé bá òbí ṣàfáàtì àwọlà pẹ̀lú wípé alọ́ba yìí ká lọ pé gàjáde sí ànábì sàlàsálà wípé kó ṣe ìpẹ́ wa lọ́dọ̀ ọlọ́run ọba kì í ṣe ìpẹ́ yìí ni ànábì ó ṣáájú láyé bá òbí ṣàfáàtì àwọlà súnmọ́ ìkọlù láhù lẹ́yìn ìgbà náà tó bá yin ọlọ́run tó wólẹ̀ tán wọ́n wàá sọ fún yí pé irúfà ara sà ìyá òjíṣẹ́ ọlọ́run tí sàmì mọ̀ọ́mọ̀ sallallahu alayhi wa sallam irúfà rasak gbé orí rẹ sókè wakul yusma gbogbo tó bá fẹ́ mọ́ béèrè gbogbo ẹ̀rọ láti kí ni o òun náà láti mọ̀ gbọ́ wasal tó tọ̀ gbogbo tó bá fẹ́ béèrè báyìí tó gbogbo ẹ̀ náà láti mọ̀ fún ọ wáṣfà tùṣàfà ṣe ìpẹ̀ fún àwọn tó fẹ́ ṣìpẹ̀ fún tùṣàfà a ó sì ṣe kí ni o a ó sì gba ìpẹ̀rẹ̀ wàkọ́lá Abu Huraira àfa Abu Huraira wa sọ fún pé man as'adun nasi bi shafa'atik ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run ta ni ẹni tí ó ṣe àṣeyọrí jù tí ó ní oore ọ̀fẹ́ jù lọ sí ìpẹ̀rẹ̀ anábìwa Muhammad sallallahu alayhi wa sallam kọ́ọ̀n anábìwa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa inú ìgbàwà hadisi fa Bukhari tí a ń kà fún wa inú kitabu ilmi babu alhirisi alalhadith pé ànábì wa sọ wípé man qala la ilaha illallah khalisan min qalbihi gbogbo ẹnikẹ́ni tó bá ti sọ wípé la ilaha illallah pé kò sí ẹni tí ìjọsìn tọ́ sí lódodo àti ọlọ́run ọba subhanahu wa ta'ala ǹjẹ́ ìwọ ìyá tó jẹ́ wípé tó bá ń lọ sọ́jà ó tún ní owó ẹyọ mẹ́ta kan tó tún so mọ́nú ọ̀pọ̀ ó tún ní owó ẹyọ mẹ́ta kan tó tún so mọ́nú àpò tó ń kó owó rẹ sí ǹjẹ́ o ṣe láìláha ìlàláhù bí khálison láìláha ìlàláhù khálison eléyìí tí nǹkan kan ò rò papọ̀ mọ́ nínú ẹbọ eléyìí tí nǹkan kan ò rò papọ̀ mọ́ nínú ìmọ̀ tawhid tó yẹ pé ọlọ́run ọba nìkan òun náà ló gbára lé òun ò gbára lé nǹkan kan míì lẹ́yìn ọlọ́run irúfẹ́ ẹni báyìí tó bá yẹ pé ó ń ṣe àjò ó ń lọ síbì kan ó tún ní nǹkan míì tó tún gbẹ̀yìn lé tó gbẹ́kẹ̀lé lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala tàbó tiẹ̀ ń lérò pé nǹkan tí mo fi ṣe súra yìí ó ní ó mọ sọ mi o kò sí nǹkan kan tó sọ mi ju nǹkan yìí lọ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ìbá àkírun nígbà ọgọ́rùn-ún ọdún tó bá fi lè bá kú pẹ̀lú ògbọ́n náà ọba mushrikan ó kú ní ẹni tí ó jẹ́ ẹlẹ́bọ pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala àwọn èèyàn máa ń lérò wípé ẹni tó bá ṣe ìpèsè tàbí tí ó mú ẹyin àbákàrà àbẹ́kọ̀ọ́ àbí epo pupa àbí kinní kan tó wá tọ́ sórí epo tó tọ́ epo pupa sórí ẹ̀ tó gbé sínú sàásùn tó gbé lọ sórí ta àwọn ọmọ lè rò pé àwọn wọ̀nyí nìkan ni ẹlẹ́bọ à ẹbọ kọjá eléyìí wọn ẹbọ náà náà ṣùgbọ́n ẹbọ jù bá ń lọ gbogbo ẹnikẹ́ni tó bá ní nǹkan kan tó tún gbójúlé tí nǹkan wọ̀nyí tó sọ wípé òun náà ló ń wárí fún tó sì gbàgbọ́ pé tí ìdágìrì bá fẹ́ ṣẹlẹ̀ nǹkan tó ń fi sára yìí òun nìkan tí yóò là wọn tí wàhálà bá dé yálà ó rò pọ̀ máa jọ nínú o tàbí ó rò nǹkan pọ̀ mọ́ nǹkan míì téèyàn ò lè proof scientifically téèyàn ò lè proof ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tó lè sọ̀rọ̀ di ẹlẹ́bọ ni eléyìí yàtọ̀ sí ike bóyá èèyàn wọ bullet proof wọ́n yìnbọn fún yàn ìbò wọlé ṣé ẹ mọ̀ pé bullet proof èèyàn wọ̀ yẹn òun náà ni èèyàn wọ̀ tí ó dá ọta ẹ̀bọ yẹn padà òun ló reflect ọta ẹ̀bọ yẹn padà tí ọta ẹ̀bọ yẹn fi lè wọlé àwọn nǹkan wọ̀nyí tabanika proof ẹ̀ scientifically a rí i pé a lè rí proof ṣùgbọ́n ogun tá a bá lè rí proof tó ti connect pẹ̀lú àwọn àǹjẹ̀mú tàbí ó bá idán dé gbogbo àwọn nǹkan wọ̀nyí pátá ẹ̀bọ ni pẹ̀lú ọ̀dọ̀ wọn ọba subhanahu wa ta'ala anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn sọ fún àfàwà Abu Hurairah yìí pé man qala la ilaha illallah khalisan min qalbihi ẹni tó bá ti la ilaha illallah tí ó mọ́ kanga láti ìsàlẹ̀ ọkàn rẹ̀ wá ó túmọ̀ sí wípé ẹni tó ṣe la ilaha illallah tí kò sì ní ìran kankan nínú ẹbọ lẹ́rù gbogbo ẹnikẹ́ni tó bá fi lè fọ́ọ̀lù sí irú kàtígórì báyìí òun náà ni adùn náà sì bí ṣàfá àti nàbí yí sallallahu alayhi wa alihi wa sallam òun náà ni ẹni tí ó yege jù tí ó sì soríire jù ní ẹni tí ń fi ní bùkátà jùlọ sí ìpẹ́ anábìwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí kẹ́límọ̀ káàlì sọ àfa tẹ̀síwájú àfa ni aisaali mọ́ mínkù lìṣàubin fàlàyé ṣubú àríyáwó wàlá súnmọ́ wọ́n ní káàlì sọ ìtumọ̀ rẹ̀ náà ni wípé ó bọ́wọ́ bọ́sẹ̀ kúrò nínú gbogbo èérí tó lè dọ̀tí iṣẹ́ fàlàyé ṣubú àríyáhu yálà nínú ríyá ni pé ká ṣe nǹkan nítorí káwọn èèyàn lè mọ̀ pé a ṣe ká ṣe nǹkan nítorí àlẹ́ àwò áòsùnmọ̀ tàbí ká ṣe nǹkan nítorí kí ni o nítorí ṣe ká gbọ́ mi ẹ̀yin jẹ̀mọ́ mùsùlùmí àràfà làwọn èèyàn lọ tí wọ́n ti ń dé báyìí kọ́lọ̀ ọba àlékọ́lá kó ṣe àràfà náà kó ṣe ní àtẹ́wọ́gbà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ó bá dé tẹ́ bá pè lórúkọ tẹ́ ẹ mọ̀ mọ́ kó tó lọ mọ́kà ẹ rí pa ojú ẹ̀ á bẹ̀rẹ̀ gbà aláàjì ó ti kú ọlọ́run ìgbà tó wà lọ́run ni wọ́n lọ jẹ́ alhaj lọ jẹ́ àlejò níbẹ̀ ìgbà tó ti dé mọ́ dórúkọ rẹ padà ṣùgbọ́n tẹ́ bá kùnà láti fi aláàjì sorúkọ alálàájì tó ṣẹ̀ dé báyìí àbúrò ti lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó gbé káṣẹ nǹkan hàn tó gbé léjú ẹ̀ẹ́dì pupa ojú wọn o gbogbo àwọn nǹkan wọ̀nyí inú àwọn iṣẹ́ inú àwọn nǹkan tá a lè ṣe tó yẹ wípé tó bá tó bá bá lẹ́rù wa ó súnmọ́ kí a farapa kọ́nà ọba àlekọ́lá kó jọ kó mọ̀jẹ̀ ká farapa àbáàtì ẹ̀lọ́mọ́kà à ń kan yín káàkiri eyín wọ́n ń tà ní ìdìbò tàlékòó kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú mọ́kà kò sábàkà afẹ́tọ́ fi èyí lè fi sẹ́ráìsì kò sí nǹkan tó burú bẹ̀ ṣùgbọ́n gba àwọn nǹkan wọ̀nyí kọ́nà ọba àlekọ́lá kó ṣàánú wa àti bàbára rẹ̀ àti bàbára rẹ̀ àti fẹ́ẹ̀ sọ di olórí ẹ̀sìn wọ́n lẹ́nìkan lọ mọ́kà ó dé wọ́n wá ń pé ẹ tún kan yín ni wọ́n sọ pé téèyàn bá lọ téèyàn bá kan yín gbígbà téèyàn rajà téèyàn gba rìsíìtì yín la ilaha illallah la hawla wala quwwata illa billah anábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam táwọn sọ fún wa yìí pé alahumma labaika hajjan láṣùmọ̀ àtàfi wàlá rìyà anábì tó wọ́n sọ fọ́nà yìí pé ìwọ náà wọ́n labaika hajjan iṣẹ́ hajj tí mo fẹ́ ṣe mo dà ní ẹ̀rẹ̀ fún ọlọ́run ọba nìkan mo fẹ́ ṣe nítorí ìwọ ọlọ́run ọba nìkan láṣùmọ̀ àtàfi wàlá rìyà kò sí sí agbọ́ mi ń bẹ̀ o kò dẹ̀ sí sí arí mi ń bẹ̀ ló fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ọlọ́run bá kádàrà wípé kò ní padà rí ájì lọ èyí tí ó fi padà sí ọ̀dọ̀ àwọn fámìlì rẹ̀ nílé kò ní padà yóò ìtìjú yóò ní ojú tí o pé o ti sàbá àmọ́kà o gbogbo àwọn nǹkan wọ̀nyí ìdọ́gbọ́n ní sí arí mi sí agbọ́ mi ìdọ́gbọ́n ní nínú ẹ̀rù ni sótọ́rí náà gbogbo ṣẹ́ẹ̀sì tá a bá ṣe kó jẹ́ pé torí ìtọ́lọ́run ọba subhanahu wa ta'ala ó nìkan ni a fi ń ṣe àwọn sẹ́ẹ̀sìn wa ànábì Muhammad sọ̀làsọ́lá ó sọ fún àfa àbúrò yìí pé mọ̀nkọ́lá láìla ìlàlá khalisan min qalbi gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé láìla ìlàlá tí ò ní sí arími inú tí ò sí ṣe agbọ́nú ń bẹ̀ gbogbo àwọn yìí òun náà ni wọ́n so oríire jù pẹ̀lú àìpẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam fatilika shafa'atu li halil ikhlas bi iznillah wọ́n ní ìpẹ́ tá à ń sọ yìí yóò wà fún gbàrún tó bá ṣiṣẹ́ nítorí tọ́lọ́run ọba tí ò lẹ́bọnú tí ò ní sí agbọ́mínú tí ò ní sí arímínú wala takunu liman ashraka billah gbogbo àwọn ìpẹ́ tá à ń sọ yìí kò gbogbo àwọn ẹlẹ́bọ o kò ní sí gbogbo àwọn tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba àlekọ́lá wà kí kọ́tùhù ọ ní pàápàá anàlọ́ha subhanahu wa ta'ala ipò ọlọ́run ọba subhanahu wa ta'ala ó wà lẹ́bí àtàtà dọ́lù alá al-ikhlas ohun gangan ni ó fún gbogbo àwọn tí wọ́n bá ṣe nítorí tiẹ̀ yóò fún ẹ ní orí ọ̀fẹ́ bákan náà yóò sì lọ ọlá lé wọn lórí fayaghfiru lahum ọlọ́run ọba àlékọ́lá yóò sì foríjì wọn bí wàá fi tọ́tí du'ahi man udina lahu an pẹ̀lú sábàbí àdúrà gbogbo ẹni tí ọlọ́run ọba àlékọ́lá tó bá yọ̀ǹda fún wọn pé kó ṣìpẹ̀ fún wọn liyukrimahu wa yanala maqamal mahmud láti fi lè ṣe àpọ́nlé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tọ́lọ̀ ọba àlekọ́lá tí ó bá yọ̀ǹda fún pé kó ṣìpẹ̀ fún àwọn mùsùlùmí bákan náà kírúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó sì lè bá a gba ẹ̀yìn ọlá eléyìí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó yọ̀ǹda fún abẹ́lẹ́run ọba subhanahu wa ta'ala bimanihi wa fadlihi kọ́lọ́mọba àlékọ́lá kó jọ kó ṣe wá nìkan nínú àwọn ẹrú tí ìpè ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam tó máa lé bá yàmọ̀lá yànfà òmàlùn wàlà banun ìlàmàn àtàlọ́hà bìkọ́lbìn sẹ́lìm ní ìparí nínú àwọn ìntí àkà nípa ọ̀rọ̀ ṣàfáàì àwọn àǹfààní tó jáde ń bẹ̀ alákọ̀ọ́kọ́ àlàyé ìtumọ̀ àwọn àyà tí àkà tó ní nǹkan ṣe pẹ̀lú àṣàfáà ẹlẹ́ẹ̀kejì sífàtù ṣàfáà àtùlùmọ̀fìyà àwọn ṣàfà ilé tí a ní gbà wọlé òun náà ní gbogbo ṣàfà tí ò bá ti ní ìyọ̀ǹda ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú bákan náà tí ọlọ́run ọba àlékẹ́ọ́lá tí kò sì yọnu sí ẹnikẹ́ni tí ó bá fẹ́ kí ó ṣìpẹ̀ ó túmọ̀ sí pé tí ọlọ́run bá fẹ́ bá fúnyàn ní òrọ̀fẹ́ láti ṣìpẹ̀ mọ́jẹ̀mú méjì gbúdọ̀ dúró mọ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ al ọlọ́run ọba àlékẹ́lá yóò yọ̀ǹda fún àṣááfì fún ẹni tí ó fẹ́ báyàn ṣìpẹ̀ bákan náà wàrídọ́ anilmọ̀ṣfó ìlàwó ọlọ́run ọba àlékọ́lá ó tún gbọ́dọ̀ yọ́nú sí ẹni tí wọ́n fẹ́ ṣìpẹ̀ fún bákan náà zikiru shafaati kuburo wayal makom li mahmud wọ́n ní ẹlẹ́kẹrin bẹ̀ òun náà ni zikiru shafaati kuburo òun náà ni ìpẹ̀ tó tóbi jùlọ wayal makom li mahmud òun náà ni ààyè ọlá ilé ìtì ọlọ́run ọba àlékọ́lá tí ó pọ́mísà náà bí wa muhammad sallallahu alaihi sífàtúmọ̀ yẹ fàálùhù sallallahu alaihi wa sallam aláyọ̀dáwù bìṣàfáàtì kọ́bla fáyidà òsínà láwùsáfà àìròyìn bí ànábì sọ̀làsọ́lá bí ó ṣe ṣìpẹ̀ fún wa àti pé ìpẹ̀kọ́ ni yóò kọ́ tì síwájú yóò kọ́ forí kanlẹ̀ yóò sì yẹn lọ. kódà ní ẹ̀bà hadith ni ànábì sọ̀làsọ́lá sọ pé wọ̀nyí alímọ̀ ní rọ̀bì muhammed aláàlámù alhan ó ní ọlọ́run ọba àlekọ́lá yóò kọ́ mi ní àwọn ẹ̀yìn kan ìgbà tí mò sọ fún yín nìsín àwọn ẹ̀yìn yẹn gan èmi gan ò tíì mọ̀ jẹ̀mọ́ mùsùlùmí tó túmọ̀ sí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala tá a fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀ ká mọ̀kàn já wọlé báwọn ká kọ́ ti àwọn ẹ̀yìn ká ti síwájú ká ti àṣọlọ́wàt àṣọlátù fanabi sọ̀tẹ́là ká ti síwájú bákan náà nínú àwọn àǹfààní tí a tún rí nínú ọ̀rọ̀ ṣàfà àti akàfún wa yìí ó náà ni a mọ èsì tí ó jẹ́ ká mọ èsì tí ànábì sọ̀tẹ́là tó fún àfáwà àbúrò nígbà tó béèrè pé man asadu náà sì bí ha ta ni ẹni tí ó ń soríire jù nípa ìpẹ́ ìwọ ànábì sàlàsàlà bákan náà ẹlẹ́ẹ̀keje anaha alátakúnú liman ashraf atúnrí ẹ̀kọ́kọ́ ń bẹ̀ wípé ṣàfáà tá a sọ yìí ìpẹ́ tá a sọ yìí kò sí fún gbogbo àwọn tí wọ́n bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala abẹ́lẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala bimanihi wa fadlihi wa karami kó mọ̀ ṣe wá lẹ́lẹ́bọ̀ abẹ́lẹ́ ọlọ́run ọba subhanahu wa bimanihi wafọ́tìlìhi wakarami kó mọ̀ jẹ́ ká ní ẹbọ kankan lẹ́rù bisimilayi taala abẹ́lẹ́wọ̀n bá subahana wa taala gbogbo ìjọ́kíjọ́ tó bá ti mọ ọgbẹ̀mí wa kó jẹ́ pé ìjọ́ tí yáàbá kú láyé náà ni kó jẹ́ ìjọ́ tí ọlọ́run bá àlekọ́lá tí ó yọ́nú sí wa tí ó sì foríjì wa bíhámọ́tì arhamar rahimi tọ́ ó wù ní kájọrọ tẹ́lẹ́nu ṣùgbọ́n ìfọ̀nà fún òjẹ́ èmi ọmọ ìyá yín Abu Ayman al títí dijọ́ mẹ́jọ tá a tún mọ pàdé lórí ètò yín ètò al à ń kíra wa wípé nìkọ́hùn náà bìlà asálí wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh.